mo bójú ayé o ayé ṣamálámálá. mo bójú ayé o ayé ṣamálámálá. mo mà bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo mà bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí kí ni dé sí yorùbá o ọmọ aráyé kí ni ṣẹlẹ̀ sí yorùbá o ọmọ oòdùà o. yeyeyeyeyeye àwa máa ṣe hùn ọ̀rọ̀ là yorùbá ń ṣera wọn nítorí owó ẹ kú ìwòyí láti ọmọlúàbí standards organization wọ́n ní a ti ń kàn sí yín wọ́n ní tí kò bá nídìí wọ́n ní obìnrin kì í jẹ́ kúmọlú a dẹ̀ mọ̀ pé kò sí ọmọlúàbí èèyàn kankan tí ó fẹ́ fi ojú wo ìhòòhò àwọn òbí tiẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà tó délẹ̀ báyìí tó fẹ́ kọjá kàyéfì ní àkọ́kọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbà àti àwọn akin tó dìde nígbà tí ara ń kan àwọn èèyàn wa lórí ọ̀rọ̀ àwọn adẹran ajíọmọgbé fúlàní tó ráwọ ilẹ̀ kárọ̀ òjìrè kíni dé sí yorùbá ò ọmọ aráyé kíni ṣẹlẹ̀ sí yorùbá ò ọmọ. ẹ̀yin olórí àti àwọn oríṣiríṣi aṣíwájú tá a ní náà tá a finú tán ṣùgbọ́n tí ẹ lọ gbàbọ̀dè fún wa ẹ̀yin náà a tún a fẹ́ kí gbogbo amọ̀dájú pé o ọ̀rọ̀ ṣì máa tún ara ẹ̀ sọ ní ọjọ́ iwájú nígbà àwọn ọmọ kárọ̀ òjìrè tá a darapọ̀ mọ́jọ ní ìjọ kìíní èrò wa ni pé orílẹ̀-èdè nàìjíríà máa fún wa ní ààyè láti ṣe ìfọwọ́sowọ́pọ̀ tó máa mú ìlọsíwájú wa fún gbogbo mùtúmùwà kàkà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìṣẹ́ ọ̀rọ̀ ìtìjú ebi àti ìdààmú òun la rí múbọ̀ báyìí ìyẹn fún gbogbo oògùn àti ogun tá a ná sídìí ọ̀rọ̀ yìí èyí tó tún wá burú jùlọ ni pé àwọn kan tó wá ń múra tá à ń gbọ́ tó lérí pé àwọn fẹ́ gba ilẹ̀ bàbá lọ́wọ́ ọmọ ohun tó wá tini lójú jọjọ láàrin wa ní rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ lórí ẹni tí yóò jẹ olórí àwọn Yorùbá ṣé àwọn tó ń jà ti gbàgbé pé Ògúndé figbe ta ní 1964 ó pariwo pé ojú ọ̀run ti ṣú málámálá ó ń kírora tó ń béèrè pé kí ló dé sí Yorùbá ọ̀rọ̀ ìjìnlẹ̀ ní àgbà yìí rí nítorí ẹni tó bá wẹjú òun ló ń bẹ̀rù ohun tí Ògúndé rí ní ìgbà yẹn òun náà ló wá délẹ̀ báyìí àwa fẹ́ kí gbogbo àwọn èèyàn wa mọ nǹkan dájú wípé kí ni Yorùbá kò lè ní olórí kankan láéláé Yorùbá ò lè lólórí ọ̀rọ̀ àdìtú ni ọ̀rọ̀ àdìtú ni àti kankan bẹ̀rẹ̀ sí pálówe níjọ́ kínní tá à ń sọ ńgbà yẹn pé kì í ṣe gbogbo Yorùbá lọ́mọlúàbí tá à ń sọ pé kì í ṣe gbogbo ọmọlúàbí òun ni Yorùbá afẹ́kẹ́ mọ̀ dájú pé ọ̀rọ̀ ọmọlúàbí ló máa ń létò ọ̀rọ̀ Yorùbá kì létò rárá àwa afẹ́kẹ́ wa mọ̀ dájú sẹ́ẹ̀ pé àwa kì ṣe Yorùbá láti ìbẹ̀rẹ̀ wá ìnagijẹ àdàmọ̀dì tí wọ́n fún wa ni ní ìgbà láéláé àwọn kan máa ń pè wá ní ànàgó àwọn ẹlòmíì wọn máa pè wá ní ọ̀kú tàbí olùkùnmi ṣùgbọ́n ṣe rí orúkọ Yorùbá yìí orúkọ ìgbèkùn ni kì í ṣe orúkọ rere rárá nígbà ayé àwọn ọ̀jọ̀gbọ́n pọfẹsọ adé àjàyí àti ọ̀jọ̀gbọ́n pòfẹ́sọ akíjọ́gbìn wọ́n bá wa ṣe ìwádìí kúnnákúnná wọ́n dẹ̀ sọ ní pàtó pé yorùbá kì í ṣe orúkọ rere lóòótọ́ yorùbá jẹ́ orúkọ tí a ti rẹ kí wọ́n tó ta lọ́fà sí wa ní bíi igba ọdún sẹ́yìn ìwádìí ìjìnlẹ̀ ó wá fi hàn wá wípé ògùn gbòǹgbò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ahmed Baba Almasufi Altimbukti tí a bí ní ọdún 1556 tí ó dẹ̀ ṣe aláìsí ní ọdún 1627 òun ló ṣe iṣẹ́ orúkọ náà òun sì jẹ́ bàbá fún àwọn Fúlàní ìgbàanì ọmọ ilẹ̀ Mali ni ògbólógbò yìí ń ṣe orúkọ èdè gbáà ní Yorùbá gbogbo wa ni a ṣẹ̀sì mọ̀ pé orúkọ ń roni ìdíṣà wà tí ọdẹ fi ń sọ ajá lórúkọ tí ajá òdẹ gbọ́dọ̀ dánwò kó n fẹ́ sọ ọdẹ ní orúkọ níwọ̀n bàtà bá sì tẹ́wọ́ gba ìnagijẹ àdàmọ̀dì yìí ó di dandan ó ní láti kò gbọdọ̀ má ṣe a ní láti máa tẹríba fún àwọn fúlàní ni ọ̀rọ̀ àgbà ni o ẹni tó bá létí òun ni kò gbọ́ gbọ́ mi sà ẹnu yóò bó ò lè kù láéláé ṣé ẹ̀yin ò tiẹ̀ ṣe àkíyèsí pé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kò fi gbogbo ara sùn lé orúkọ Yorùbá nígbà ayé ẹ̀ ni ṣé ẹ̀yin rò pé ojú lásán ni Ògúndé fi ń wo òkè ọ̀run tí jìnnìjìnnì ìbẹ̀rù tó fi bẹ̀rẹ̀ sí ní ìbò nísìnyí tí gbogbo ẹ̀rẹ́ ti wá ṣú málámálá tán báyìí o a fẹ́ kí ẹ mọ̀ dájú pé ìnagijẹ àdàmọ̀dì yìí orúkọ àkóbá ni ní báyìí o kó tó di pé a bẹ̀rẹ̀ sí í wá ẹni tí ó ṣe olórí wa káàkiri láàrin àwọn èèyàn wa iṣẹ́ mi pàtàkì kan wà tí a láti ti ṣe iṣẹ́ mi yìí kò fa ìrúbọ kankan kò dẹ̀ fa ìtàjẹ̀sílẹ̀ rárá nítorí orúkọ májèmú ni a fi pa orúkọ májèmúdà kí àwa ọmọ ilẹ̀ kẹrù jìrè ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ gidigidi lọ́wọ́ ọlọ́run olódùmarè tó fi ààyè àbáyọ sílẹ̀ fún wa láti kó wa yọ nínú ìdè burúkú tí a lọ kó sí yìí àgbọ́yé nígbà tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fọn fèrè ọmọlúàbí ọmọ Oòduà lọ́dún 1945 ní ìlú London ìgbà yẹn ni ìràwọ̀ wa bẹ̀rẹ̀ sí ní tàn ṣùgbọ́n láti ìgbà tí àwọn tí ó mọ fèrè yìí fọn tí wọ́n ti kásẹ̀ ńlẹ̀ tí wọ́n sì ń lù mọ́ ó ní ìnagijẹ àdàmọ̀dì Yorùbá yìí ló bá tún bẹ̀rẹ̀ sí gbalẹ̀ ah! ọ̀rọ̀ ìṣípayá ni ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ yẹpẹrẹ. àwa máa ṣe ń ọ̀rọ̀ láǹbẹ̀ yorùbá ń ṣera wọn nítorí owó. tí a ò bá fẹ́ fi ojú wa rí ìrúkúrí ní ọjọ́ iwájú kí a yára múra ká ṣe ohun tí a ní láti ṣe àwa mọ̀ pé ògúndé sapá lóòótọ́ ṣùgbọ́n àwa fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè tó kan afárá àánú tí àwa fi gun òkè lọ òkè tó ju ìpele ọ̀run kẹta nínú ẹ̀mí tí ọmọ aráyé kò lè rí kọjá gbogbo iṣẹ́ ẹ̀mí tí ó yẹ ká ṣe pápọ̀ gbogbo ẹ̀ ni a ti ṣe èké sì ni ẹni tí ó bá wá béèrè owó ìrúbọ kankan lọ́wọ́ yín tàbí ó sọ̀rọ̀ ìtàjẹ̀sílẹ̀ èèyàn ní ojúbọ òrìṣà kankan ó dá wa lójú pé ọlọ́run olódùmarè adásẹ̀díà fún ẹni bá dánrú ẹ̀ wò lákòótán ìmọ̀ràn kan la fẹ́ filẹ̀ lórí ọ̀rọ̀ oṣolórí kò ṣolórí ẹni tí ẹ bá ti rí tó bá ti lè fọn irú fèrè tí ọba Fẹ́mi Awólọ́wọ̀ fọn níjọ́sí tí ó sì lè gbé àwọn ìgbésẹ̀ láti yẹ orúkọ ìnagijẹ àdàmọ̀dì yìí nù. No ní dájú òun ni ẹni tí ọlọ́run yàn láti jẹ́ aṣíwájú tàbí olórí gbogbo àwọn èèyàn wa káàkiri àgbáyé. Yorùbá yoyoyo bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe yóò Yorùbá ro. bá sọra wọn di bọ́ọ̀lù fáráyé.